إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مبدساتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ni fún olúwa ọba wa jalla wa ala ọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábíwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam tíra tí a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa lówùrọ̀ tún ní wọn náà ni tíra alwajizu fi fiqhi sunna wal kitabil aziz àfàgbà tó kó tíra náà jọ wọn náà ni dr abdul azim badawi ọlọmọta bá lọ ẹmí àbá lọ ẹmí àfa náà lára àwa táǹkà náà ọlọ́njẹ́ kó wúlò fún wa. báàbù tí àwọn tẹ̀síwájú nínú ẹ̀ lọ́wọ́rọ̀ yìí òun náà ni báàbù ti ń sọ̀rọ̀ nípa ètò sísìnkú ẹni ká ti bẹ̀rẹ̀ báàbù yìí ti pẹ́ ká tó fi sílẹ̀ nígbà tí rọmọdọ́n dé tá ń lọ ka ọ̀rọ̀ nípa rọmọdọ́n so àwọn tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé àwọn ọ̀rọ̀ tí a kà gbẹ̀yìn nínú ẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa bíbí òkú sínú sàárè. àti ka àwọn ọ̀rọ̀ púpọ̀ nípa ètò tí ká ṣe tó kù bá kú síbi tá à ń kà lọ́wọ́ náà ni ìgbé òkú sínú sàárè a ti ṣàlàyé fúnra wa nípa sàárè tá a bá fẹ́ gbé òkú sí a gbọ́dọ̀ jẹ́ pé sàárè yẹn ká gbẹ dáadáa lẹ́yìn náà ká dẹ̀ tún sàárè yẹn ti kó yáàyè eléyìí bákan náà irú àléyìí tá ń pè ní aláhàdú àti léyìí tá ń pè ní aṣáko àléyìí tó dáa nínú ẹ̀ òun náà ní láhàdú láàlè ṣe pé wọ́n gbẹ tí kò sì ní ó jìn lọ́lẹ̀ wọ́n wá yọ bí yàrá nísàlẹ̀ nísàlẹ̀ pátápátá wọ́n gbẹ bí nìkan tó jẹ bí yàrá àmọ́ ṣáko ti tiẹ̀ òun wọ́n kàn gbẹ lọ́lẹ̀ náà ni wọ́n wá yọ ibi wọ́n gbókù yẹn sáré wọ́n wá tó nǹkan lórí òkú yẹn tó wá da yẹ̀fẹ̀ lé lórí bákan náà a ṣàlàyé wípé àwọn tó bá súnmọ́ òkú jùlọ ló yẹ kó gbókùn sínú sàárè àwọn tó bá súnmọ́ òkú jùlọ àwọn ló dáa jù kan gbókùn sínú sàárè kò sábúrú ń bẹ̀ kẹlòmíín náà gbókùn sínú sàárè àmọ́ à ń sọ̀rọ̀ nípa àwọn tó lọ́lá jù tó dáa jù ká máa gbókùn sínú sàárè náà làwọn tó bá súnmọ́ pẹ̀lú àwọn àlàyé tá a ti ṣe sí ẹ̀yìn ṣùgbọ́n tó bá jóbìnrin ló ṣaláìsí tá a fẹ́ ta ni ò súnmọ́ ìyàwó ẹ̀ mọ́júmọ́ ọjọ́ yẹn kódà kó ti báwọn tó súnmọ́ obìnrin yẹn wọ́n súnmọ́ ìyàwó wọn lọ́kùnrin wọn ò ní gbókù yẹn sínú sàárè ẹni tó jára àtà tí ò súnmọ́ ìyàwó ẹ̀ yóò gbókù yẹn sínú sàárè tó fóbìnrin nìkan alákọ̀ọ́kọ́ ni kẹ́ni tó bá súnmọ́ obìnrin yẹn náà tó jẹ́ bíi máhárọ́mù rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ kó gbókù yẹn sínú sàárè ó sì já sí pé kò súnmọ́ ìyàwó ẹ̀ mọ́júmọ́ ọjọ́ yẹn àtà àbáwárí nígbà yẹn àwa wa ará àtà tó ṣe pé wọn ò súnmọ́ ìyàwó wọn bákan nínú àlàyé tá a ti ṣe òun náà ni wípé tàbá fẹ́ gbé òkú sínú sàárè gbólóhùn tó yẹ ká wí iná ni pé bísímìláhi wa ala sunnati muhammadu sallallahu alayhi wa sallam àbí bísímìláhi wa ala millati muhammadu sallallahu alayhi wa mẹ́ta ni tó bá wù wá lè sọ pé bisimilahi wabilahi wa ala millati rasulillahi sallallahu alayhi wa sallam àdìsí wa lórí ẹ̀ àmọ́ táàmà náà ni pé àwọn tí ó gbókùn sínú sàárè nìkan ní òwú kí é ti gbogbo àwọn tó wà lórí tẹ́ tó bá jẹ́ mẹ́ta ló fẹ́ gbókùn sínú sàárè àwọn náà ní òwú gbólóyìn tó bá jẹ́ méjì náà mẹ́rin ni àwọn tó fẹ́ gbókùn yẹn sàárè yẹn nìkan ni ó jẹ́ súnà fún káwí gbólóyìn kò sí yẹ káwí gbólóyìn lẹ́yìn gbólóyìn alákọ̀ọ́kọ́ náà ni pé bisimilahi wa ala sunnati rasulillah bisimilahi wa ala sunnati rasulillah ẹlẹ́ẹ̀kejì bisimilahi wa ala millati rasulillahi sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹta bisimilahi wa billahi wa ala millati rasulillah bákan náà ẹni tí wọ́n wá súnmọ́ di sàárè yẹn nígbà kan bá gbókù yẹn sínú sàárè náà wọ́n ń da yẹ̀pẹ̀ bò mọ́lẹ̀ afẹ́ kó ṣe ike ẹni tó bá wà iye di sàárè yẹn kó bu ẹ̀kún ọwọ́ yẹ̀pẹ̀ ọwọ́ méjèèjì báyìí yóò sì bu yẹ̀pẹ̀ yóò wá da sí orí sàárè yẹn kódà kó má sí nínú àwọn tó fi ṣọ́bẹ̀ ní gẹ́ àmì gbọ́ yẹ̀pẹ̀ lé lórí nígbà tó náà ti wà ní ti sàárè yẹn yóò fi ọwọ́ méjèèjì yóò fi bu yẹ̀pẹ̀ yóò da sórí sàárè yẹn lẹ́ẹ̀mẹ́ta gbogbo àwọn eléyìí súnà ìsìnkú ni. sùbítà ti tẹ̀síwájú lọ́wọ́rọ̀ yìí ويسن بعد الفراغ من دفنه أمور lẹ́yìn ìgbà tí a bá wá gbókùn sínú sàárè tán tá a ṣe tán à ń fẹ́ àwọn nǹkan kan tá a fẹ́ ká ṣe fókù yẹn nígbà tá a bá ti gbókùn sínú sàárè tán. aláwọ̀ alákọ̀ọ́kọ́ níbẹ̀ nǹkan yìí èyí tá a ṣe fókù àbí tá a ṣe ti di sàárè lóòótọ́ bá ṣe sí fún sàárè náà gbogbo ẹ̀ náà nípasẹ̀ òkú yẹn náà la fi ń ṣe é sọ alákọ̀ọ́kọ́ nǹkan tí a fẹ́ ká ṣe àyọ̀rọ̀fà alkọ́bùrù anilẹ̀ arọ̀bí kọ̀lílan náhàwà ṣígbùrù nígbà tá a bá da ẹ̀fẹ̀ sórí sàárè yẹn tán a gbé sàárè yẹn a jẹ́ kí sàárè yẹn ó ga kú lẹ̀ ní déédéé nǹkan tó tó ṣígbùrù kó má bìbí gàgà ọwọ́ kan báyìí lọ yẹnni pé da ẹ̀fẹ̀ sórí sàárè tán a ní jẹ́ kó lẹ́bù mọ́lẹ̀lẹ̀ a jẹ́ kí sàárè yẹn ó ga kú lẹ̀ ní déédéé gàgà ọwọ́ kan báyìí tó náà ń pè ní àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wàlá yóò sáwọ́ abil arù sàárè yẹn àní jẹ́ kó dọ́gba pẹ̀lú lẹ́lẹ̀ àní jẹ́ kí sàárè yẹn kó balance pẹ̀lú ilẹ̀ ẹlẹ̀. wàgáàlì kàlí yẹtàmá yẹta kọ̀yùsọ́nà wàlá yóò hàn kí ló fà á ta tiẹ́ kí sàárè òkú kó galẹ̀ díẹ̀ òun náà ni kó lè bá sàdáyẹrí pẹ̀lú lẹ́lẹ̀ káwọn ojú ọmọ máa kọjá lọ kọ́kàn lórí kò yẹ ká máa tẹ sàárè mọ́lẹ̀ kò yẹ ká máa jókòó lórí sàárè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìhàdísì jáàbìrì nítorí ìhàdísì sẹ́dínà jáàbìrì gbà wá anna nabiyya sallallahu alayhi wa sallam kulashida lahu lahadun wa nusiba alayhi labinu nasiban wa rufi'a qabruhu min al-ardi nahwa min shibri. Ah, wọ́n gbọ́ alátọ̀dọ̀ jáàbìrì wọ́n lè dájúdájú ànábì sallallahu alayhi wa sallam nígbà tánábì sàlàyé sí i láhàdù náà gbẹ fún ànábì ẹni pé irú sàárè ìta ló dáa jùlọ yẹ kò sábúrú mi ìtàn bá gbẹ ní méjèèjì mẹ́yì tó dáa jù kò ní láhàdù tó láhàdù ni wọ́n gbẹ fún ànábì sallallahu alaihi wasallam ìgbà tó gbẹ láhàdù yìí tó gbé sínú sàárè yìí wà ló sì bá alẹ́ yìí lábẹ́nu wá kan àmì wọ́n to àwọn amọ̀dídì àbí brick wọ́n to lé lórí yẹn ni pé wọ́n tó gbókùn sínú sàárè àní da yẹpẹ̀ sínú sàárè tí yẹpẹyẹ tó ti wá kara kúkú yẹn lára ẹ̀rí pé ṣáàkù tó máa sábà gbẹ́ níbà yìí wọ́n máa tóbi ìdílé lórí àbí nǹkan kan ṣá tí ò ní jẹ́ kí yẹpẹyẹ kó dà sórí òkú yẹn bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ láhàdù làgbé làgbẹ́ àwọn nǹkan tó máa sábà tó sẹ́yìn náà ti bi bíríkì àmọ́ bíríkì yẹn kì í ṣe ìtú wọn sùn lábìnà náà ni pé bíi àbíríkì náà ni àmọ́ wọ́n sa sóòrò tó ti gẹ ní kejì tó wọ́n sun ní iná àbí gbogbo nǹkan tá a lè tù sí lẹ́yìn kò ní jẹ́ kókó yẹn ó jábọ́ àbí kò ní jẹ́ kí yẹ̀pẹ̀ ó dà sí ní ara. wàrúfi àkọ́bùrọ̀hu mínẹ́lá àrùbí wàrúfi àkọ́bùrọ̀hu mínẹ́lá àrùbí náhàwá mi ṣíbìrì wọ́n wá gbé sàárè ànábì ga kúrò nílẹ̀ ní nǹkan tó tóbi gàgà ọwọ́ kan ẹ rí i pé ìṣesí ànábì àbí nǹkan tán bá ti fànábì òun náà ni níta ń pè ní sunna àìsísí ànábì ìtọ́nàbì sọ ní tó ṣe àbí nǹkan tí wọ́n ṣe níwájú ànábì tánàbì dákẹ́ lẹ́yìn náà àwọn nǹkan tuntun tí àwọn sàábì náà bá ṣe jẹ́ pé ìpanupọ̀ àwọn sàábì sì wà lórí ẹ̀ àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nígbà tó ti ṣe báyìí fánàbì yẹn ilé ìfúta àti báàrùn ó ti máa ṣe ìkókó wa nìyẹn kò dáa ní pé tá a bá sìnkú tán sàárè yẹn àníjẹ́ kó lẹ́bù balẹ̀lẹ̀ yóò gbéra ńlẹ̀ bí ẹ̀yìn wallahu a'lam àwọn tán máa kọ́ sàárè jẹ́ kí wọ́n fi bíríkì tó ń ṣe sàárè tí ó ga àti tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí kò bá súnà kò bá ṣẹ̀ríà Islam kò bá mu rárá ọwọ́ yẹpẹ̀ tá a máa kó sórí sàárè náà ni àwọn nǹkan tá a bá gbẹ́ jáde nínú sàárè yẹn lẹ́yìn gbàtà bá ti ṣe gbogbo àwọn ètò tí yẹpẹ̀ yẹn ò fi ní kan ara òkú yẹn àmọ́ ká lọ mú àmú àwọn nǹkan míì wá láti ta bí a ń lo block cement àbí tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ó èyí tó jẹ káwọn àfa máa ṣe wá àdúlé lórí nìyẹn nígbà tá a bá dé makbara ìdíje tá a bá kiri mú kárò báyẹn kí ewu èdè láti máa kọ́ ni ó tẹ̀ tún wá lágbára ní ìdílé bíi pé àmì ò máa da marbles nǹkan kan lé lórí gbogbo lẹ́yìn ọba ṣẹ̀rí àmì wọ́n lọ́ ọkọ̀ ọ̀la. àfáàní nínú kẹlẹ́ kejì àyíj alamusannaman lè hadith sufyan asamar ọ̀la ra'aytu qabra nabiyyi sallallahu alayhi wa sallam musannaman òun náà ni pé sàárè yẹn bàbá sin ìdájọ́ ní musannam òun náà ni pé mọ̀rọ̀sáfì àn òun náà ni pé kó gbéra kó lẹ̀ eléyìí náà ń sàlàyé nǹkan tá a ti kà sókè ni musannama bí máa na mọ̀rọ̀sáfì àn sàárè yẹn yóò gbéra ńlẹ̀ díẹ̀ kò ní wà lẹ́bù pẹ̀lú ilẹ̀ onira àìsù kọ́bùrà nàbí torí pé sẹ́yìnà sọfìyànù àtàmàr onímọ̀rí sàárè ànábì sallallahu alaihi wasallam musannaman bí máa na mọ̀rọ̀sáfì àn tẹ́bá wo ìsàlẹ̀ ibi haṣíyà afa tó kọ síra ọmọ wa ọmọ jáde lọ síra àjẹnáì ó ní wà máàna musallaman ayé mòrò sáfẹ́ àn wọn náà ni èyí tó gbéra tó ga ńlẹ̀ díẹ̀ tí ó lẹ́bù pẹ̀lú ilẹ̀ wà tẹ̀sí ní mọ̀lọ́kábúrú ìlà àkọsà sí yìí ó ní ìgbé ìṣe tẹ̀sí ní mọ̀lọ́kábù náà ni pé táǹkì ní musallaman òun náà ni pé ìlà àkọsà sọ̀tọ̀ yìí èyí tó yapa sí kó wà mùsáwà tẹ̀síṣáàtì ní kó wà mùsáwà kó wà lẹ́bù pẹ̀lú ilẹ̀ tuntun túmọ̀ sílẹ̀ ní pé kíkàárẹ̀ yẹn gbogbo rà ń lẹ̀ díẹ̀ wallahu alam. ìkẹlẹ̀ kẹta ayò alimahu bi hajarin aw nahwi òun náà ní pé tá a bá sìnkú kó wá fi àmì síbi sàárẹ̀ yẹn pẹ̀lú òkúta àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ tá a bá sìnkú àkànníkà tó sàárẹ̀ yẹn lẹ̀ jẹ́ pé èyí wà débẹ̀ ńgbà míì èyí ò ní dàbọ̀ mọ́ àá fi àmì sí i tá a fi máa dàmọ̀. ó lè jókòó àbí nǹkan míì lìyàtìnà ilé ìhìmá ìyá mùsùlùmí àhàlì. ìgbé sáínbọ́ọ̀dù ti arínẹ́sì tó kọ̀ pé ká máa kọ̀ nǹkan sára sáré. so ìgbé sáínbọ́ọ̀dù sí yẹn bí ìgbà ìpele yìí kò bá sínú ọmọdé o arínú àwọn àfáà sọ pé wọ́n ní káfá mi ti pé tóníkálukú bá ń gbókúta sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé òkúta yóò pọ̀ débi kó o ní gbà sáré mọ́ àmọ́ tẹ̀lé àkíkà kò yẹ kí èèyàn máa gbé signboard làkíkà gbọ́ àwọn orúkọ nǹkan kan yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ gbé signboard sí gan ẹlòmíì ò débẹ̀ mọ́ signboard míì gan ti wó dànù tẹ́lẹ̀mí ò tẹ̀ mọ́ yìí pé signboard wà ń bẹ̀ tó yẹ ká máa kọ̀ nǹkan síbi sáré sábà fẹ́ máa fàmì sí i ní ìsìnwó àtàlẹ́ sí àmì tó a sì bá jókòtà nìyẹn bá gbé sí ni kò sá burú bẹ̀ èyẹ lè wá a special òkúta tó yẹ kéto òkúta yìí mo ti mọ̀ ọ́ òkúta tí mo gbé sí àbí sàárè ẹni wa tá a sìn yìí ẹgbẹ́ ibi báyìí la ti sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ bá wo àwọn ibòmíì ìfàáfà nísàlẹ̀ àwọn ìlú kan bẹ ní irú ọ̀fà ẹ̀ ní rí sáńbọ̀ọ̀dù kan ní mọ́kúbára tó jẹ́ títí mọ́kúbára tó ti gbogbo ó bá ah, ni àbí ha ẹ̀sùn so ó ó bí tàbá lè máa fọ́nù rẹ̀ àmọ́ à gbé sáínbọ́ọ̀dù tiẹ̀ sí àkíkà a bá e bá so afa a fi a fi àmì sí pẹ̀lú òkúta àbí tójọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló fà a fi ń sàmì yẹn gan kí ṣe sàmì yẹn ni nǹkan tó má ta afami sí afami sí nǹkan kan nígbà tẹ́lu mi bá kú nínú àwọn ẹbí ẹni ká lè bá a sọ sí ẹ̀gbẹ́ onítọ̀hún bàbá tó ní ìyá ṣínà ilẹ̀ ìgbìmọ̀ ìyàmú tìmí àhàlì ó lè bá a máa ṣe sẹ́gbẹ̀ẹ́ sàárè yẹn ẹni tó bá kú nínú àwọn ará ilé rẹ̀ hadith mutallib even abi wada'a nítorí hadith mutallib ọmọ abi wada'a gbà wá ọ̀la lámà máta usman bùnú mas'un wọ́n ní nígbà tí usman ọmọ ó kórè jàbí jẹnà zàtìhí fàdúfìlà wọ́n gbé òkú ẹ̀ jáde wọ́n wá lọ sí nígbà tá a ṣe tán amara nàbí yìí sallallahu alaihi wasallam rajulan an ya'tiyahu bi hajari àrẹ́bí wa parákùnrin kan láṣẹ láti dókúta kan wa bá ń dókúta yẹn wa kó pa láṣẹ aláníyẹ sẹsẹ hamlahu amárakùnrin yẹn kò ní kápá àti dókúta yẹn òkúta yẹn wúwo débi pé ó kọjá agbára rẹ̀ kò lè gbé òkúta yẹn fàkọ́ọ̀mà ilé ìhà Rasulullahi sallallahu alaihi wasallam àrẹ́bí wádìí lọ sí ibi òkúta yẹn nígbà tó débi òkúta yẹn wà á sara àǹdìrà àìlì ó wá ka sọkó níbi gbọ̀ndàn apá ẹ̀ nígbà tó fẹ́ gbókúta yẹn ó wá ka sọkó ní apá ẹ̀ yẹn tó kólébà ní strength àbí kólébà rọ opportunity àti gbókúta yẹn. kọ́ọ̀lá ni mo tọ́ lè ẹni kọ́ọ̀lá lẹ́bi ìkùbírù ni ẹni tí wọ́n ń fún mi náà níròyìn nípa àdìsí ni wọ́n ń sọ fún mi an rasulillahi sallallahu alaihi wasallam ń sọ fún mi nípa ànábì yẹn pé ìrí tó ànábì ń jọ yẹ ká ila bayadi zira ayi rasulu zira na hasara aniha ó ní bí ìgbà pé mò ń wo kókún apá ànábì ìyẹn kókún ibi aká anabi nígbà tó ká aṣọ kù níbi apá ẹ̀ tó ma hamala ha lẹ́yìn náà wá gbé òkúta yẹn ọ̀wà bọ́ àhá ìndàrá sí i ó wá gbókúta yẹn síbi orí tàbí tó ṣaláìsí táǹkì ní Usman ibn Maz'un. wọ́kọ̀ ànábì wa sọ báyìí pé ẹ̀sẹ̀ àndàmù bí ha kọ́bọ̀rà àkì èmi ò fi máa dá sàárì ọmọ ìyá mi mà èyí fi máa máa sàárì ọmọ ìyá mi tá ń pè ní Usman bonu Maz'un yìí wà á ti nu ilé yìí màmá sàmì àkàlì lẹ́yìn náà ìwà máa ti síbẹ̀ ẹni tó bá kú nínú àwọn ará àlè mi tuntun tá a ti máa ń fà mí sí òun náà ni ká lè bá a dá mà so that tẹ́lẹ̀ bá kú nínú àwọn ará àlè ẹni a máa fi wọ́n síbẹ̀ àmọ́ irú makabara tá ń lò nísìnyí ẹnìkan bá sáláì sí lónìí gbà tí ó bá yẹ tó ọ̀sẹ̀ kan gbogbo ẹ̀ ti kún tó bẹ́yẹn fà mí sí kò fà sí o. yàní ó lè má lọ fọtúntà sí ẹlòmíì síbẹ̀ mọ́ ibi àwọn ará rẹ̀ lẹ́yìn náà àwọn tó wà ní sọ́nsẹ̀tò sísìnkú yẹn tó wà ní mákọ́bára yẹn àwọn gangan náà ní ṣe lórí kí gbogbo àti ìkùsí ẹni pọ́pọ́lọpọ̀ gbà wọ́n ti gẹ́ sàárè yẹn àmọ́ tó ti bẹ́ẹ̀ náà kò sábúrú bẹ́ẹ̀ kéyìn ṣe àmì sí bẹ́ẹ̀ yóò tiẹ̀ rí èèyàn ti síbẹ̀ nínú àwọn wallahu alam so nínú kan tí ẹ ká ṣe nìyẹn nígbà tá a bá òkú tán. àrọ́ọ̀bì nǹkan lẹ́ẹ̀kẹrin tí ẹ ká ṣe nígbà tá a bá òkú tán àyàkífà alàlẹ́ kọ́bùrí yad'u lahu bit-tasbih wa yastaghfiru lahu wa ya'muru al-hadirina bidhalik. nǹkan afẹ́ nínú nǹkan lẹ́ẹ̀kẹrin tá a fẹ́ ká ṣe tá a bá òkú tán òun náà ní pé ká dúró lórí sàárè ẹni tó bá wà ń bẹ̀ kó dúró níbi sàárè yẹn yẹ́dẹ̀ òun náà kó bí tẹ̀síbí kó wá ṣe àdúrà fún òkúta àti yẹn pẹ̀lú tẹ̀síbí náà ni pé ìdúró ṣinṣin náà ni pé ilé fìdímúlẹ̀ ṣinṣin láti dáhùn àwọn ìbéèrè tí wọ́n bí léèrè wàyà sẹ́kìrò láhù kó sì tọrọ àforíjì fún wàyà àmúrò làhàdìrí nàbìdálè kí wá sóun nìkan ni ó ṣe bẹ́ẹ̀ yóò tó wọn pa àwọn tó bá wà níbi sàárè láti láti ṣe bẹ́ẹ̀ bàbá lọ sẹ̀kú bàbá fẹ́ sàdúrà kó ẹni tó bá jẹ́ bí adarí jọ yẹn ní tí ó ṣe náà ni pé kó pa àwọn èèyàn láti pé ẹ sàdúrà fún lágbájá eléyìí ni tó bá súnà mu sọfà ni wàyà àmúrò làhàdìrì yóò wá pa àwọn tó bá wà pẹ́sẹ̀ tó wà níbẹ̀ yóò pa wọn láti di dáàlì láwọn náà kan dúró kan sàdúrà fún kí ló fà á sáfà fi sọ̀rọ̀ yìí lẹ́hàdí Usman ibn Affan nítorí hadith Uthman ibn Affan bá wà báyìí pé ọ̀rọ̀ ó ní káànà nàbí yìí sallallahu alayhi wa sallam anábì sallallahu alayhi wa sallam jẹ́ ni tó ṣe wípé idha faraka min dafnil mayyit tó bá parí nípa tó sì kú waqafa alayhi yóò wá dúró níbi sàárè yẹn faqala yóò wá sọ wípé istaghfiru li akhikum ẹ àdúrà fọmọ àyà yín gbogbo mùsùlùmí ọmọ àyà kan náà ni wa oyó ni ẹ tọrọ àdúrà ọ àmì sọrí ẹ tọrọ àforíjì fọmọ àyà yín ìsátìrúlẹ àkéèkù ẹ tọrọ àforíjì fọmọ àyà yín wàsálù làwọn tẹsí ẹ sì tọrọ sisi sísìn ìdúró sísìn fún yẹn ní kí láti dáhùn ìbéèrè tó bi fa iná hula ana yusuf torí pé nísìnyí báyìí wọn ti bi léèrè ìbéèrè ẹ wọ́n bá di ti ṣe wa ó ní ìdá fárágà mi dáfínẹ̀lì báyìí sáré bí bá parí ó ní káàlẹ̀lẹ̀ bí yìí àrẹ́bí jẹ́ ni tó ṣe yí pé tó bá parí ibi tó ṣe kú yóò wá dúró lórí sàárè yẹn yóò dúró yìí láti sìnkú yẹn yóò wá sọ pé ẹ tọrọ àforíjì fọmọ àyà yín lẹ́yìn náà ẹ tọrọ ìfìdímúlẹ̀ àbí ìgbóṣe fún fún. so eléyìí làwọn àfà sọ wípé èyí tó jẹ́ súnà tàbá sèkú tán òun náà ní kóníkálùkù sàdùà kóníkálùkù tẹ́lẹ̀ yìí ní súnà tàbá sèkú tán oníkálukú sàdúrà ti bẹ̀rẹ̀ grand ẹ̀ eléyìí la rí lásìkò káàdà bí máa ṣe kí sọ̀nà káyìí ẹ wọ́n náà bí yẹ ti wá wọ́n ní káàdà bí bá ṣe tán yóò wá dúró yóò wá sọ pé ẹ sọ̀rọ̀ àforíjì fọmọ àyà yín kẹ́dẹ̀ sọ̀rọ̀ yàní ìfìdímúlẹ̀ sìkò. nínú àwọn àfa àláti rí wọ́n ti ní ìyapẹ́ ẹni pé kí àwọn míì sọ báyìí wọ́n sọ báyìí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ètò ọ̀sán náà ní wípé oníkálukú sàdúrà yẹn lè ló bá súnà mu nínú àwọn tó ṣe pé wọ́n sọ̀rọ̀ tó yẹ pé ó jọ tí àwọn èèyàn ó sàdúrà káwọn kó máa ṣe á ní onáà ni bàbá wa al-Allama Ibn Baz rahimahullah àmọ́ wọ́n sọ̀rọ̀ yẹn tó yẹjú débi pé àwọn gan wọn ò lọ lórí pé kóníkàlùkù máa ṣàdúrà ni ọ̀rọ̀ méjì ni wọ́n sọ àmì èyí tí wọ́n sọ tó clear nínú ọ̀rọ̀ yẹn wọ́n bi wọ́n léèrè nípa wípé dùá ùjìmáì ìtí wọ́n sì ní dùá ùjìmáì òun náà ni ìṣe àdúrà papọ̀ ìṣàdúrà papọ̀ tábà ń ṣàdúrà papọ̀ kò túmọ̀ wípé gbogbo wọn jọ ń ṣàdúrà kan náà sẹ́nìkan bá ń ṣàdúrà táwọn kan ń ṣàmì gbogbo wọn ń ṣàdúrà náà gbogbo wọn ń ṣàdúrà ni so Ibn Baz rahimahullah nígbà tí wọ́n bí wọ́n léèrè nípa ìṣerú àdúrà báyìí ní mọ́kàbára wọ́n wá ní mùsàbùrú bẹ́ẹ̀ níwọ̀n àgbà tí ìbá ti tó wọ́n gbà lérò bẹ́ẹ̀ ni wọ́n tún wá sàlẹ̀ yẹ̀ tó yẹjú wípé ẹnìkan ń ṣàdúrà yẹtí kó ló gbàdé rò pé òun fẹ́ máa ṣàdúrà káwọn kó máa ṣe áni o ń ṣàdúrà àwọn kan wá ń gbọ́ tí ń ṣàdúrà wọ́n wá ń ṣe áni ìtí ibùdó bá sọ ní rọ́ṣùmọ̀kùnlá so eléyìí ló pọ̀lọpọ̀ àwọn afáàtì sọ lórí pé ibùdó òtẹ̀mí rọ́ṣùmọ̀kùnlá àwọn tiẹ̀ ní ìkùkì ẹ̀bá mu rárá kẹ́ni kó máa ṣàdúrà káwọn kó máa ṣe áni oníkálukú ṣàdúrà tiẹ̀ nítorí pé ìlà rí lásìkò lọ́dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam káṣí ẹ̀ sọ yìí pé ara àwọn afáàtì wọn sọ yìí pé à káwọn yóò máa ṣàdúrà káwọn kó sì máa ṣe àmì táwárí nǹkan tánàbí ṣe tánàbí máa ṣe àríkè ìtú dáa jù òun náà ní ká ṣe nǹkan tí ànábì ṣe yẹn ṣe ìtú dáa ní mákàbára òun náà ní pé ká sọ fún kálukú kó ṣe àdúrà tábàdẹ́wò a rí i pé àǹfààní wà ń bẹ púpọ̀ alákọ̀ọ́kọ́ òun gangan ní súnà ẹni bá rẹ̀ tẹ̀lé súnà yóò gbalada púpọ̀ lórí kó tẹ̀lé súnà nínú àwọn àǹfààní tó wà ń bẹ àǹfààní títí pé kí ni títí làákàyè gan tábà ti làákàyè wò tí ẹ bá wò tí ẹ bá wà ní makubara nínú àǹfààní tó wà ń o ni oníkálukú bùkátà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì tẹ́ ti ti kú ní makubara ẹlòmíì ní bùkátà tó bá kà sàdúrà bí a kan ìṣẹ́jú méjì aláwùmọ̀ kìrìláhù alámàṣẹ̀bìtì tó wù díẹ̀ lẹ́ẹ̀ta àbájọ àtúbálẹ̀ ti tó pẹ́yìdà yóò máa lọ ẹni bá lè sàdúrà kókó ẹ̀ ẹni bá fẹ́ dúró 30 minutes Eh, twenty minutes bá yóò dúró pẹ́ títẹ̀ ẹni tó ní bùkátà yẹn yóò láǹfààní àti lè tètè kúrò ní àmàkùbára yẹn nínú àǹfààní tó wà ń bẹ̀ nìyẹn eléyìí dẹ̀lí lọ àpèlí ni àǹfààní kíkà òdo làákà ìtura náà láti tu àwọn tó wà ń bẹ̀ nínú àǹfààní tó wà ń bẹ̀ òní wípé ìgbà míì ń bẹ àwọn ẹlòmíì àdúrà tó máa ṣe àwọn àdúrà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìsàdúrà bídíà ń tí ò yẹ àmọ́ tó lókù kálukú máa ń ṣàdúrà jẹ́jẹ́ sì láwọn máa ń ṣàdúrà yẹn àdúrà yẹn kì í ṣàdúrà tá a máa fi pèsè ni àdúrà makbara oníkálukú ṣàdúrà tiẹ̀ ní jẹ́jẹ́ Ibn Abbas kọ́sùmọ́kùnlá ó lọ sí makbara ọjọ́ kan kó wá sí àdúrà wọ́n wá ń fi ẹni tí ó lóun gbọ́dọ̀ àti so àdúrà dára grand a ni oníkálukú máa fi tiẹ̀ ni àdúgbò ìnà wallahu alam nínú àwọn àǹfààní tó wà ń bẹ̀ nìyẹn tabatu wà àǹfààní ni ìgbà kan bẹ tó ṣe yí pé A ń ṣàdúrà ní makbara yẹn gan ibi bí máa fẹ́ dá àwọn nǹkan kàmí wà tí wọ́n ti wọ́n ti fojú wẹ̀ nìkan báyìí tí wọ́n bá ti máa pé wọ́n ní gírọ́jì tẹ̀ wọ́n ní yóò ṣàdúrà wọ́n kàn máa pè àwọn tí wọ́n bá fẹ́ kọ́ ṣàdúrà kan sàrẹ́ ìdíkẹ́ ńgbà kan èèyàn mẹ́ta náà máa sábà sọ kókó sàrẹ́ ìgbà míì gan máa ju báyìí lọ wọ́n ní ìwọ ṣàdúrà ìwọ ṣàdúrà ìwọ ṣàdúrà débi pé yìí máa fẹ́ mú ìkórìíra wa ẹni tí ò bá fẹ́ kó ṣàdúrà wọn ò tiẹ̀ nípe kódà kó lẹ́tọ̀ọ́ láti ṣàdúrà mẹ́ẹ̀ wọn ò nípe tó kó sí àdúrà níbi pẹ́lú mi gan máa feel i mean or i mean máa feel somehow ike wọn pè ń pé kò sí àdúrà àmọ́ sábà ti ní kóníkálukú sàdúrà kóníkálukú náà ní kó sàdúrà kò sí pé bóyá apò ẹnìkan àpè ẹnìkan tó ti àdúrà àtàwọn oríṣiríṣi àwọn àǹfààní ni káṣẹ̀ wá fún gbogbo àǹfààní wọ̀nyí kalẹ̀ nígbà tí ànábì ti ṣe yẹn tí ànábì ti máa ṣe nìyẹn ànábì máa ṣe àdúrà ni àmì yóò sì sọ fáwọn èèyàn pé ẹ tọrọ àforíjì fún ọmọ ìyá yín ẹ ti kí ni ẹ tọrọ tẹ̀sí èyí tó dáa jù náà ni pé káwa náà ṣe má bára ká dìvẹ́lọ́pù átítúdì yẹn nípa pé ká jẹ́ ká pọ̀lọpọ̀ àwọn èèyàn ká máa ṣàdúrà fún ara wọn wallahu alam àwọn àfáà ni wọ́n ní ìyàpẹ̀nu àdínágbọ́yé ife a ẹni ìkẹ́lẹ̀ máa ṣàdúrà káwọn yóò máa ṣe àmì àmàfẹ́lẹ̀ àkíkà ètò bá sódà lọ sí kúrẹ́kálùkù ṣàdúrà wallahu alam pẹ̀lú hadisi

pé ká yàwá náà débà àti sàlàyé ẹ̀ ọ̀rọ̀ tó kù tá a fẹ́ kà ẹ̀ ọ̀rọ̀ yẹn gùn gan-an náà ni pé ká ṣe wáàdì ní makubara bóòlù àti máa ṣe wáàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun làfà fẹ́ sàlàyé fún àmọ́rọ̀ tó gbòòrò tọ́lọ̀ bá sọ àdìgbà míì á máa sọ̀rọ̀ lórí eré alaykum wa wa wa aleykum salaam wa rahmatulah. ẹ rí i pé lórí ìbéèrè yẹn náà ansa ti wáyé lórí ìbéèrè yẹn ó náà ni pé anabi sallallahu alaihi wasallam ó ń ṣe wáàzì ni nígbà tí wọ́n ń sèkú lọ́wọ́ ọ̀kùnso tán bá ń sèkú lọ́wọ́ á ṣe wáàzì yàní wáàzì là máa ṣe nígbà yẹn ọ̀kùn àmọ́ àdúà tó dúà la fẹ́ ṣe bánabi ṣe máa ṣe náà láti kà yìí tó bá ṣe tán yóò dúró yóò wá ní ẹ sọ̀rọ̀ àforíjì fún ọmọ àyà yín lẹ́yìn náà kẹ́lẹ̀ sọ̀rọ̀ tẹ̀síìdì so àmọ́ tí yẹn bá ń ṣe wáàzì tó bá já sí pé nínú wáàzì ẹ̀ àdúrà wa wáyé nínú ẹ̀ àní sọ fún sabu torí pé gbà míì èyẹ ń ṣe wáàzì lọ ó wá yà sí lùtà nǹkan báyìí ó wá ti ṣàdúrà fún òkú yẹn àní sọ pé bóyá ṣe àbúrú so ẹni tó bá wá gbọ́ nígbà tí ń ṣe wáàzì yẹn tó wá mú gbólóhùn àdúrà wa tó bá ṣe ámì níbẹ̀ yẹn àní sọ fún náà sabu propagate mi so a gbé sí abẹ́ ọ̀rọ̀ tí ibùdó bá ti sọ nípa wípé kì í ṣe kí wọ́n gbèrò kí wọ́n fẹ́ ṣe àdúrà òjìmá í ẹnìkan kan ṣàdúrà lẹ́nìkan kan gbọ́ ló kà sí àárín wàláhù àlà ìmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ bóyá ẹ̀ǹgẹ́ sọ̀rọ̀ bí mo ṣe sọ ok so wàláhù àlà àmọ́ àdúrà dé àdúrà dé ó yẹ kí ẹni tó bá jẹ́ adarí àbẹ́ni tó bá jẹ́ ẹni tó jẹ́ àgbàlagbà níbẹ̀ ó sọ fáwọn èèyàn lára bíi ti sọ fáwọn èèyàn ni pé ẹ ṣàdúrà fún lágbájá àmọ́ ti ṣàlàyé sẹ́yìn mo náà ní pé nínú àwọn àfa ẹgẹ́ bíi ibùnú baz àwọn ni wọ́n sọ wípé sẹ́nìkan bá ń ṣàdúrà táwọn èèyàn míì bá ń ṣe á ní òṣàbùrú bẹ́ẹ̀ àmọ́ wọ́n tún wá fi kún wípé tí ò já sí wọ́n gbèrò rẹ̀ ni yẹtí pé ẹnìyẹn gbèrò rẹ̀ pé kó o máa ṣàdúrà káwọn èèyàn máa ló kàn ṣe àmì wọ́n ní kò sàbùrù yìí lè ní mo fi sọ pé irú ẹni tí ń ṣe wáàdì sájú àwa jáde nínú wáàdì ẹ̀ lẹ́sẹ̀ nìkan ṣe àmì náà kò sàbùrù lẹ̀. àmàlẹ́yìn wáàdì yẹn títí ẹ tó ṣẹlẹ̀ náà ni pé ó ń sọ òun sọ fáwọn èèyàn pé ẹ ṣàdúrà fún ẹ sọ̀rọ̀ ẹ̀sìn fọlọ́ ni bá nàbí bá ṣe ṣe bá fi rí nínú ìmọ̀ òṣèlú kọ́ìdà kan wà ń bẹ̀ yóò rántí lárúbáwà rẹ̀ dáadáa o náà ni gbogbo nǹkan tá a bá ti rí sábàbí tánàbí bá ti lè ṣe láyé rẹ̀ àbáwọn sàbí tó o bá ti ṣe káwa náà fi nǹkan yẹn kalẹ̀ súnà ni alẹ́ súnà méjì alẹ́ súnà tó fẹ̀yẹ̀lẹ́yà àti súnà tó sàrìkìyà nǹkan tánàbí bá ṣe àbóṣọ àbọ̀sọ̀lẹ̀ súnà ní ká ṣe wọ́n ń pè ní súnà tó fẹ̀yẹ̀lẹ́yà àbí tánàbí bá ṣe ṣá bẹ́ẹ̀ súnà tó sàrìkìyà náà ní pé súnà sábà ní ifá fi kalẹ̀ kí èsì káwọn náà fi kalẹ̀ eléyìí súnà ọ̀pọ̀ bá ti jẹ́ sèmi ọ̀pọ̀ so nínú kọ́ ìdá yẹn náà ní pé ìtànàbí bá ní opportunity àti ṣe sí ẹ kánàbí ṣe láyé tí ò wá ṣe káwọn náà fi kalẹ̀ ká mọ́ ṣe eléyìí náà súnà wọ́n lọ ọ̀pọ̀ ọ̀la sábà kásìrì àwọn àfa àwọn ti sàwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn ìlú Islam tó bá pé àwa tọ́lì gbẹ̀lẹ̀ ọ̀lì sábà ní ẹ̀mí tó tí ó jà sí pé a ní clear mind síra wa eléyìí kò ń ṣe kankan ni à ń ka síra ni síra ni à ń kà ní gbogbo ìgbà sì ní àwọn àfáà tó kọ síra wọn ò wó tó bóyá ẹnìkan àti wọn àfáà tó kọ síra yóò lè ṣe ní sí ẹlòmíín náà lè ṣe ní sí kò sẹ́ni tí ò lè ṣe ní sí àwọn oníkálukú wọn wọn ń kọ síra wọn wọn ti ń gbọ́rọ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n gbọ́ yé ní nǹkan tó dáa ní nǹkan tí wọ́n kà. so àwọn táwọn ka yìí náà báwo sì wá máa gbọ́ tí ó tí ó kọ́mọ̀ ni tí ẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú nǹkan yẹn wà tó pọ̀ tí máa ṣẹlẹ̀ tí ó dẹ̀ fa nǹkan mo jẹ́ pé à ń kàtíra ni ẹ jẹ́ mú ẹ̀zámpù wa nínú àwọn àfa àti anífẹ̀ẹ́sí jù táàdé máa ń lu ọ̀rọ̀ wọn náà irú ibùnú lọ. ẹ bá wo Ibn Baz rahimahullah nínú ọ̀rọ̀ kan tí wọ́n sọ ò ní wípé tí ìyẹn bá sọlá ìsìn tó jẹ́ bí àǹfà ńlá àbí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ṣá tí wọ́n lè kírun sọlá tó já ì tí wọ́n lára tí ìbá ṣe ní sígi nípa àti nígbà táwọn gan sọlá ìfọwọ́ tí wọ́n sọ̀rọ̀ ọmọ kí wọn nínú ọmọ kí wọ́n jẹ́ wọ́n pọ́pùlà jù nínú ọmọ kí wọ́n tẹ́tù lọ́dọ̀ wọn náà ní Ibn Uthaymeen nínú ọ̀rọ̀ tuntun àwọn ní rárá kò rí bẹ́ẹ̀ ìfọ́ àtàwọn lọ lórí ọ̀rọ̀ tí ṣe kàlùbálẹ̀ rọ́tò àfúlà ọ̀sọ̀ wọ́n tún wá rí iṣẹ́ kàlùbálẹ̀ ṣe àlùbálẹ̀ sọ báyìí ìfọ́ àgbà tó fẹ́ dá pàrọ̀ lé àlámà àlùbálẹ̀ rọ́tò àfúlà ibi wọ́n sọ báyìí báyìí báyìí wọ́n rí iṣẹ́ sí ọ̀rọ̀ wọn ẹ̀ tẹ́fà wo ọ̀rọ̀ ibùdó òsèlú púpọ̀ ẹ̀ rí i pé nígbà àbí nǹkan yẹn ká máa fi tàtàkù kí yìí fi búra ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn mírù máa ń sọ̀rọ̀ kan sí báyìí nípa Ibn Qayyim wá sí ọ̀rọ̀ yẹn bẹ nínú ìgbélórúkọ kíra wípé Ibn Qayyim àfa wa ni àníṣe mahabub àmọ́ òdodo àmì sọ́rí Ibn Taymiyyah àsọ́rí Ibn Taymiyyah àti Ibn Qayyim àfa àtọ́mọ́ wọn wọ́n fún mi àfa wa òdodo wọ́n mọ̀ tó bẹ́ẹ̀ náà ni ọ̀lọ́ tó kò sí ìkàkà tó ṣe ní à ń ka síra ni àwọn nǹkan tá bá ka ìgbà míì bẹ a lè wà lórí ọ̀rọ̀ kan in fact àfa lè wà lórí ọ̀rọ̀ kan nígbà tó bá yá yóò kú lórí ẹ̀ wàlà àlà bóyá ti ka nǹkan kan àbí nǹkan kan ọmọ ké ó kà bá ní wípé ká ní alákọ̀ọ́kọ́ àdìsọ́kàn kó yẹ kí a ní gbọ́jì sára wa nípa tí a fẹ́ máa fi sàfàkù ilé yóò mu àbí ká máa sọ̀rọ̀ tí yóò mu àhà àbáfà kásírà bá sọ̀rọ̀ fún yapa ti ti àfa wa tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé yìí tó ti wá